السلام ورحمة الله وبركاته إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọlọ́run ọba tí ó fún wa ní Ramadan sí ọdún yìí bẹ̀rẹ̀ nírọ̀rùn tí ó dẹ̀ yẹ kí á láǹfààní àti bàdébi tí àbádé lónìí yìí oní náà Ramadan wa di mọ́kàndínlógún lè tí a mọ̀ sí nineteen àbí ọlọ́run ọba kí ó jọ kó gbà ní ìbádà fún wa akíra pé a kó ìpalẹ̀mọ́ ọjọ́ mẹ́wàá ọjọ́ ńlá èyí tí ó jásí pé láàrin ọjọ́ náà òun náà ni ọjọ́ gbòógì kan èyí tí ó lọ́lá jù nínú àwọn ọjọ́ ayé tó jẹ́ pé òru rẹ̀ òun náà ni òru tí ó lọ́lá jù nínú àwọn òru ayé òun náà ni òru Lailatul Qadr òru yìí náà ni afdalul layali sanna òní òru tó lọ́lá jù nínú gbogbo òru tá à ń lò láyé ṣùgbọ́n òru kan ni tó jásí pé kò sẹ́nìkan tó lè sọ pàtó pé ọjọ́ báyìí òun náà ni ọjọ́ òru làlátù kọ́dírì ti ọdún yìí bí kì í ṣe ọlọ́run nìkan òun náà ló níwọ̀n nípa rẹ̀ akéra pé a kó palẹ̀ mọ́ adẹ̀tún bí ọlọ́run bá kó jọ kó fi èmi àti ń ṣe kó ń gẹ òru náà kí n gan ni pàtàkì òru yìí ẹlẹ́ẹ̀kejì ń bẹ kí ni pàtàkì ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn nínú ṣàròmọ́dọ́nù yìí kí ni ìhà tí ó yẹ kí mùsùlùmí kọ sí mẹ́wàá yìí yàtọ̀ sí àwọn eléyìí tí a ti ń lò sẹ́yìn lọ. bákan náà nǹkan kan wà tí a ń pè ní al-i'tikaf nínú sharia islam wa tó yẹ pé ọlọ́run bá fúnra ara rẹ̀ subhanahu wa ta'ala huwa alladhi talaffaza bi hadhihi al-kalima fúnra ara rẹ̀ ló pe gbólóhùn al-i'tikaf yìí nínú al-Qur'an. al al ìjẹ́ nǹkan míì wà tá a tẹ̀ tún lè fi sẹ́gbẹ̀ẹ́ al-i'tikaf àbí nǹkan míì wà tá a tún lè fi jọ́ táwa náà tún lè ṣe tá a lè gbé kalẹ̀ lọ́dọ̀ wa gbogbo eléyìí náà ni àlàyé tí a máa bẹ̀rẹ̀ sí náà ń bẹ fún wa lónìí bọ́lá wọn bá ṣe ní kí á nígbà láàyè láti sọ́tò nakhudhu hadhihi tilwa ba'da ukhra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni lailatul qadri òru tí ó jẹ́ òru abiyì òru tí ó ní agbára ìtì ọlọ́run ọba sọ nínú alukur'an wípé inna anzalnahu fi laylatil qadri dájúdájú àwa la sọ ọ́ kalẹ̀ anzalnahu àwa la sọ ọ́ kalẹ̀ sọ kíni kalẹ̀ pronoun tó wà ń bẹ̀ kí ló ń tọ́ka sí yẹn ní anzalna alukur'ana ọlọ́run ọba sọ alukur'an kalẹ̀ min lahil mahfuz ila sama'i wá sí sánmà táyé eléyìí tó nẹ́sìn sí wa yìí láti ọ̀dọ̀ ọlọ́run ọba nínú láhìl máfòsì lọ́hùn sísọ̀kalẹ̀ alukur'an jumlatan wáhidá lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti fi rán jìbìrìlù sí anábì sọ̀rọ̀ sálá ó wá sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà sí sánmà táyé ní òru ọjọ́ kan ṣo òun náà ní òru ọjọ́ lẹ́lẹ́tul kọ́dìrì ọlọ́run ọba ní òru yìí wọ́n máa adìrọ́ kàmá lẹ́yìn lẹ́tul kọ́dìrì ìrẹ̀ anábì sọ̀rọ̀ sálá ìjọ tiẹ̀ mọ́ ta ló tiẹ̀ fẹ́ kọ́ ẹ ṣé o máa ń tàn pé lóru Lailatul Qadri òṣèlú kan lélẹ́yìí this another method yìí tí ọlọ́run bá tún máa ń lò láti fi kọ́ ànábì rẹ̀ lẹ́kọ̀ọ́ sallallahu alayhi wa sallam wípé tálẹ́ni tí ó fi mọ̀ ẹ́ èèyàn náà lè fẹ́ kọ́yàn ní nǹkan kó máa béèrè lọ́wọ́ student rẹ̀ wípé ìjọ mọ̀ nǹkan tá à ń pè ní báyìí láti ẹ̀sìn fi kọ́kọ́ jẹ́ kẹ́mi yìí ká fi mọ̀ pé kò máa ń tá fẹ́ sọ fún un òun náà lè palẹ̀ mọ́ ọkàn wípé mo fẹ́ mọ̀ ọ́n kí nìkan náà á wà yígà láti fẹ́ gbọ́ kí nìkan yẹn ọlọ́run wa ni wọ́n máa adirọ́ọ̀kà máa Laylatul Qadr kí n ṣe ń tẹ̀yàn ti mọ̀ tẹ́lẹ̀ o mọ̀ kò sẹ́nìkan tó ti fẹ́ kọ́ ẹ tẹ́lẹ̀ yẹn sọ fún ẹ o Laylatul Qadr khayrun min alfi shahr òru Laylatul Qadr yìí ó lóore ó lọ́lá ó níkìmí ó tẹ̀wọ̀n ju ẹgbẹ̀rún oṣù lọ. Allahu Akbar òru ọjọ́ kan oṣù tabanikiya wo ẹgbẹ̀rún oṣù oṣù ẹgbẹ̀rún kan one thousand months kí ló máa túmọ̀ sí lọ́dún tá à ń lò láyé ó lé ní eighty three years wọ́n tọ́ka sí pé òrújọ́ kan oṣù ó lágbára ó ní kìmí ju eighty three years lọ níjọsìn tíyàn bá ṣe fún eighty three years ìjọsìn tíyàn bá ṣe ní òrújọ́ kan oṣù yìí ó dẹ̀ mí ó tún lágbára jù lọ orin yìí kì í máa ń wáyé ju ẹ̀kan lọ lọ́dún ẹ̀kan tó dẹ̀ ń wáyé lọ́dún yìí inú oṣù Ramadan náà ni inú oṣù Ramadan tó rí dẹ̀ ti ń wáyé yìí inú mẹ́wàá àgbẹ̀yìn Ramadan ni inú mẹ́wàá àgbẹ̀yìn tuntun ti wá ń wáyé yìí nínú àwọn odd number tó wà nínú rẹ̀ òun náà ni àwọn ọjọ́ kọkànlélógún twenty first ọjọ́ kẹtàlélógún twenty third àti ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n twenty fifth àti ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n twenty seventh àti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n tí í ṣe twenty ninth oṣù yìí oṣù ojú ọ̀run yìí òun náà ni àwọn ọjọ́ ní àwọn àsìkò tí ó súnmọ́ tó wà lákọọ́lẹ̀ ìpọ́jọ́ yẹn máa bọ́ sí ẹni tó bá òru dẹni eléyìí náà ló bí al-i'tikaf tá à ń bọ̀ nbẹ ẹni tó lọ́n bá fi ṣe kò ń gẹ òru yìí àkọọ́lẹ̀ wà tí ìyàwó Aisha radiyallahu ta'ala anha tó dìde lọ ṣèbéèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam pé ya rasulallah ara'ayta in alimtu ayya laylatil qadri ayya laylatin laylatil qadri ma aqulu fiha. ìyàwó anabi tí ń ṣe ìyàwó aisha ó lọ ṣèbéèrè lọ́wọ́ ọkọ rẹ̀ ìyàwó rẹ̀ tó máa ń béèrè àlámọ̀rí ẹ̀sìn tí kì í ṣe ọ̀rọ̀ ayé ló mú múlẹ̀ ní ẹ̀ ó lọ béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ wípé tọ́lọ́mù bá ní kí n ṣe kòńgẹ́ òru yìí kí ló yẹ kí n máa wí láwọn ọjọ́ yẹn ní ọjọ́ náà anabi sọ fún pé máa sọ wípé أولي اللهم إنك عفو تحب العفو فاعف عني máa sọ ìpè ọlọ́run ọba o ìwọ gangan òun náà ni ọba ti máa ń ṣàmójúkúrò fún ni ó dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ kó máa ṣàmójúkúrò fún yàn fàáfà ni jọ ṣàmójúkúrò fún mi eléyìí tún yàtọ̀ sí foríjì mi àmójúkúrò yányán ṣe wọn pààyàn déèyàn tọrọ bá ṣẹlẹ̀ láàrin àwọn àtẹ̀dẹ́gbẹ́ wa ó lè ní mo ti gbọ́ ṣùgbọ́n àti eh, gbọ́ adẹ̀ ti parí ẹ̀ náà nìyẹn eléyìí tó kàn máa ń kú náà ni pé kárí ni kárántì náà ni kò ṣeé parí ṣùgbọ́n lọ́dọ̀ tọ́lọ́hún tó bá ti lóun yá fi ẹni òun ṣàmójúkúrò fún ni ó ti tán pátápátá kò sí nínú àkọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ṣe nǹkan yẹn ni tẹ́ka máa tọrọ rẹ̀ pé kọ́ yá fi wá yányányán nínú àsìkò yìí jẹ́ àkọọ́lẹ̀ ọ̀rọ̀ tó lẹ́rìí àwa rí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tún wá lọ kọ àwọn àdúrà kan á ní àfa kan ló fún àwọn wọn tún máa wá ka ilé yẹn nínú mẹ́wàá gbẹ̀yìn àti máa wá kóra wọn sí wàhálà wọn wá ní máa wá ka allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni ẹ jẹ́ ká ṣọ́ra fún iṣẹ́ nǹkan míì tó máa wá ní àtakò sí ètò jẹ́ ìpìlẹ̀ tánàbí fi ránṣẹ́ èyí tọ́lọ́ fi rán sí wa sallallahu alayhi wa sallam torí pé n tánàbí mú wáyé tá à ń pè lẹ́sìn yìí wáhìyàn ni ọlọ́run ó gba ẹ̀rí ó gbọ́rọ̀ revolution ni látọ̀dọ̀ ẹni tó ń la ayé àtọ̀run èyí tó ń sọ fún anábì pé kó sọ báyìí kó ṣe báyìí kó wí báyìí kó tọ́ báyìí téèyàn bá ti wá tẹ̀lé bó ṣe làkàlẹ̀ yẹn èèyàn ti mọ̀ náà ènìyàn dẹ̀ ti ṣoríire téèyàn bá ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní làákàyè tó gbọ́n tó smart tóun náà tún wáá fẹ́ la ọ̀nà míì àbí tó fẹ́ tọ ọ̀nà míì táwọn kan là kalẹ̀ tó yàtọ̀ sí ti tànàbí là kalẹ̀ yìí sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ ti sọnù kúrò lójú ọ̀nà tọ́lọ́hún ètò fẹsẹ̀ ànábì lé tó dẹ̀ ní tẹ̀lé tánàbí náà dẹ̀ wọ́n nu wa kúrò níbi irú àwọn kan yìí lọ́pọ̀lọpọ̀ gbà tó ní iyyakum wa muhdathatul umur fa inna kulla muhdathatin bid'a ànábi ní ẹ ṣọ́ra yín kúrò níbi àwọn àdádálẹ̀ dájúdájú gbogbo àwọn àdádálẹ̀ tẹ́ ń ṣe yìí kullu bid'ati dalalah ànú ni o so látara báyìí àwọn àdúrà míì ta tún lè máa ṣe kó jẹ́ àwọn etí ẹ̀rí wà lórí ẹ̀ tànàbí rẹ̀kọ́mẹ́ndì fún wa ìtà ń ṣe lè nà nínú òru yẹn òun ni ká tẹ̀ ń pẹlẹ mọ́ dáadáa ká jẹ́ kí àwọn ọmọ wa mọ̀ ká tì sí bẹ̀rẹ̀ sí ha sórí ọjọ́ yẹn náà ṣì àyè ṣe wà Lailatul Qadri ìgbà wo ni ó yẹ ká ti bẹ̀rẹ̀ sí wà ìgbà wo gan ni tá à ń pè ní àtìkáf ń bẹ̀rẹ̀ gan là ń pè ní àlẹ́ àtìkáf nínú ẹ̀sìn àwa mùsùlùmí ń tá à ń pè ní àtìkáf shar'an wọn náà ní al fi masjidil jama'a bìníjẹtì ẹtàcàbùdì lillahi ta'ala tàǹpẹ ní i'tikaf ó náà ní kéèyàn kóraró sínú ilé ọlọ́run ní ilé ọlọ́run tí wọ́n ti ń kírun jàmáà pẹ̀lú àníyàn pé èèyàn fẹ́ sin ọlọ́run ṣẹ́yìn ti gbọ́ báyìí ẹ̀yin fẹ́ lọ ṣe i'tikaf kí làníyàn yín pẹ̀lú bí tẹ̀ ti fẹ́ lọ ṣe mọ́sálásí orí rẹ̀gẹ́dẹ́ táwọn olówó máa ń wà ṣé bí ẹ̀yin e ṣàníyàn yín e lélẹ́yìn ẹ̀ mo fẹ́ pàdé lágbájá níbi tí wọ́n náà ti máa ṣe i'tikaf rèé àti ẹ̀ráyè sọ̀rọ̀ aráyè sọ̀rọ̀ òṣèlú àti ẹ̀tún gist tiwa nípa business so tó bá pàdé níyàn tí yẹn fi ń lọ ṣe àǹtìkàfù rèé ìkóraró sínú ilé ọlọ́run tó bá ti yàtọ̀ sí níyàtò ta'abbud kì í ṣe àǹtìkàfù lèyàn lọ ṣe kò ní ládàá nítorí pé anábì sallallahu alaihi wasallam sọ pé innamal a'malu binniyat ilé náà dẹni tá a mọ̀ nínú kọ́ńdà dájúdájú àníyàn wa òun náà lọ́lọ́ máa fi san wálẹ̀ ṣe tá a bá ṣe òun náà dẹni tí àwọn olùmọ̀ náà jẹ́ ká mọ̀ pé al-umuru bi maqasidiha gbogbo ń tẹ́ ẹ̀dá bá ṣe àníyàn rẹ̀ náà ni ó máa jẹ́ kí a mọ̀rú la dáwọ́ ló fẹ́ gbà lórí tó ṣe yìí anabi náà dẹ̀ sọ ilé náà lọ́pọ̀lọpọ̀ fún àwọn sàhábà ìpè faman kanati hijratuhu ila Allahi wa rasulihi fa hijratuhu ila Allahi wa rasulihi wa rasulihi wa man kanati hijratuhu lid-dunya yusibuha aw imra'atin yankihuha wa fi riwaya yatazawwajuha fa hijratuhu ila ma hajara ilayhi anabi sọ wípé ẹnikẹ́ni tó bá yẹ pé pé torí ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ tó fẹ́ jọ́sìn fọlọ́run tó dẹ̀ fẹ́ tẹ̀lé anábì ló fi lọ Mọ́kà pẹ̀lú lọ sí Mọ̀dínà pẹ̀lú òun agbaládé eléyàn ẹni tó wáyé pé tẹ̀lé anábì lọ sí Mọ̀dínà torí ipò fẹ́ fẹ́ obìnrin àbí torí ayé kan ni anábì ni wọn náà ní ládàá kan tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ní àlámọ̀rẹ́ tẹ̀sìn so kílà ní ayín lórí pé fẹ́ lọ ṣe antikaf níbi tẹ́ ti ń lọ ṣe àwọn ẹ̀kọ́ tọrọ mọ́ antikaf rèé o àfi kíyà dimú torí tọ́lọ́run òfin àǹtìkàwé ṣíṣe nínú ẹ̀sìn wa ó wà lákọọ́lẹ̀ nínú alukur'an ọlọ́run bá sọ nínú suratul baqara nínú aya one eighty seven wípé wala tubashiruhunna wa antum aakifuna fil masajid ọlọ́run ni ẹ má ṣe faraaru àwọn aya yín má káwọn aya tó bá fẹ́ ṣe àǹtìkàwé náà kọ́ kóraró láti faraaru ọkọ kí wọ́n kẹ́ kóraró sínú ilé ọlọ́run ìyàwó aisha wa jẹ́ ká mọ̀ pé anabi sallallahu alaihi wasallam kana ya'takifu al-ashru al-awakhir min ramadan hatta qabidahu Allah ó ní anabi sallallahu alaihi wasallam a máa kóra ró sínú ilé ọlọ́run tí ramadan bá ti di o tó bá ti ku mẹ́wàá kó tán àbí ká ní tí ramadan bá ti di ogún eléyìí náà ló máa jẹ́ ká sáré ká tara ṣàṣà wó wípé ìgbà wo gan-an ni ẹni tó fẹ́ kóra ró fún antikaf ìgbà wo ló lẹ́yẹ pé kó wọnú masjid láti kóra ró fún antikaf eléyìí á bẹ̀rẹ̀ nínú èyí tí ẹnu àwọn olùmẹ̀sìn kò lè lórí náà ni wípé á wọlé fún antikap kó tó di wípé òru kó tó di pé ilẹ̀ ọjọ́ tí ramadan pé ogún ṣú ọlá tí ń ṣèjọ sátidé ọ̀nà ìdá ramadan bá máa pé ogún kó òrùn ọ̀la tó wọ̀ torí tó òrùn bá ti wọ̀ lọ́la àti bọ́ sí twenty àti twenty one torí pé òru ló máa ń ṣíwájú ọ̀sán torí bẹ́ẹ̀ tó fẹ́ wọlé fún antikaf ó ti gbọ́dọ̀ palẹ̀ mọ́ tó bá ti ń kó sáta káàkiri sọ́rọ́tò magrib ní ọ̀la irú ẹni bẹ́ẹ̀ ti yẹ kó ti wà nínú masjid tó ti fẹ́ ṣe àǹtíkáf kó ti palẹ̀mọ́ pọ̀ ti wà nílé fún àǹtíkáf. bákan náà anabi sọlá sálàm jẹ́ ká mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ ilé ìtura mọ́ àǹtíkáf ṣíṣe nínú àwọn ẹ̀kọ́ náà ó náà ní kéèyàn pọ̀ ní mímọ̀ ṣe àfikáf pípọ̀ ní mímọ̀ tìláwà alukur'an pípọ̀ ní àwọn nawafil pípọ̀ ní àwọn iṣẹ́ olóore eléyìí tí ó máa ń múni súnmọ́ ọlọ́run púpọ̀ ní àwọn ọjọ́ yẹn ẹni tó wà nínú antikaf ó gbọ́dọ̀ sára ó gbọ́dọ̀ sára fún erégbè ó gbọ́dọ̀ sára fún eré ipá ó gbọ́dọ̀ sára fún aṣọ́gun bizurufil hayati dunya ó gbọ́dọ̀ sára fún ìgbájúmọ́ àwọn yòròyòrò ayé eléyìí tí ó lè ṣàkóbá fún jọ̀sìn ńláńlá eléyìí tó jókòó títí ó ń ṣe yìí. bákan náà nínú àwọn tí ó pàtàkì fẹ́ni tí ó wà nínú antikaf tó yẹ kí a kọbi ara sí òun náà ni ìjílóru ṣèjọsìn lọ́pọ̀lọpọ̀ ọgbà òru pàápàá jùlọ òru mẹ́wọ̀ òru eh, àwọn odd number tá a dárúkọ yìí ká má sàsùn wa tọ́ ká ṣọ́ra fún àjẹkì àbáwọn oríṣiríṣi àwọn oúnjẹ mẹ́dẹ̀mẹ́dẹ̀ eléyìí tó máa jẹ́ kó rẹ ni tíyẹn kan máa máa sùn lóru kéèyàn lè jàǹfààní eh, òru Lailatul Qadr nínú àwọn tuntun pàtàkì eléyìí tí a gbọ́dọ̀ mọ̀ wípé ó lẹ́tọ̀ọ́ fẹ́ni tó wà nínú antikaf òun ni wípé ẹni tó wà nínú antikaf ìgbàláyé wà fún irú èèyàn bẹ́ẹ̀ láti wẹ̀ ìgbàláyé wà fún láti gé kaná ìgbàláyé wà fún láti fọ aṣọ tó bá wọ̀ tó dọ̀tí tó fẹ́ wọ̀ míì kọ́dà àwọn olùmọ́jẹ́ káwọn yẹ pé عقد النكاح للمعتكف يجوز مشروع في هذا الدين kọ́dà tó wà nínú antikaf tó bá tí ó bá náà fà ní àtirẹ́ ni tó fẹ́ ṣe igi ó fẹ́ fẹ́yàwó ó wá bọ́ sásìkò Ramadan àwọn ẹbí ìyàwó wa ní àwọn fẹ́ ṣe ákídù kódà àfẹ́ lónìí mọ́sídìí bíi tẹ́ wáyé náà ni ẹja ṣe ákídù fún ẹ lónìí torí àwọn ẹ̀rá yìí lẹ́yìn àwẹ̀ and travel àwọn èèyàn ti sọ di pé kódà aláàbẹ̀ ò gbọ́dọ̀ ìfẹ́yàwó kódà tó bá rẹ̀ ń tóun tó fẹ́ fẹ́ kó gbọ́dọ̀ kọ́nu sí àfi kó jẹ́ káàwẹ̀ lọ tí kì bá ṣe pé fẹ́ ṣe ṣìnà kò sí tó burú náà kéèyàn fẹ́yàwó nínú àwẹ̀ kọ̀ọ̀kan ní lè lájọṣepọ̀ lọ́kọ láya pẹ̀lú ìyàwó lọ́sàn-án àwẹ̀ ni ṣùgbọ́n ó lè ṣe yìgì kódà ó lè ṣe igi nínú antikaf ẹ lè jẹ́ nínú àwọn ẹ̀kọ́ ńláńlá tó rọ̀ mọ́ ẹ̀sìn islam wa tá a dẹ̀ gbọ́dọ̀ mọ̀ àtúnyẹ̀fẹ́lẹ́ yìí náà tún ṣe lálàyé nínú àwọn taari tó gbajúmọ̀ láwùjọ wa lónìí ó ní pé nínú mẹ́wàá gbẹ̀yìn à ń fẹ́ ṣe kòńgẹ́ òru lẹ́lẹ́tìlì kọ́dìrì àwa rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí kan lónìí àwọn tí wàá mú déètì ní ọ̀dọ̀ titi wọn káàkiri pé èní ìní lẹ́lẹ́tìlì kọ́dìrì ti tàwọn àwọn kan náà ládùúgbò òkè lọ́wọ́ yẹn náà àwọn náà ní ìjọba ìnilẹ̀ láti kọ́ dìrìtì tàwọn náà àwọn kan náà ládùúgbò sàlẹ̀ ń bẹ̀ yẹn náà àwọn náà níjọba ìnilẹ̀ láti kọ́ dìrìtì tàwọn àwọn tẹ́sípẹ̀s yẹn náà níjọba ìní titi wọn. ẹ wá rí déètì oníkálukú oníkálukú wa mú ìjọ kalẹ̀ fún Lailatul Qadri eléyìí ò bá ẹ̀sìn Ìsìlámù mu ṣeré òótọ́ ọ̀rọ̀ ni a máa sọ̀n kò sí tó kàn wá pẹ̀lú pé rò pọ̀ èrò tó wá pọ̀ ń bẹ̀ yẹn ò gbọ́dọ̀ dẹ́rù bá wa àti sọ pé wà bàjẹ́ ni àdádálẹ̀ lélẹ́yìí adà ń rọ gbogbo ẹyin tẹ́ wà nídìí rẹ̀ ẹ yé mú déètì kan péjọba ẹni láti kọdún ẹ dẹ̀ yé pé àwọn èèyàn kẹwàá sọ ọ̀la láti kọdún di ayẹyẹ ẹ tún wá ń gé kéèkì rẹ̀ ẹ tún máṣọ fún ẹ tún ẹ tún pelére ẹ tún ṣe ayẹyẹ ẹ tún fún wọn ní àwọ́dù fún ilẹ̀ láti kọ́dìrì oríṣiríṣi àwọn mẹ́tọ̀dù fún àwọn àna tọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ pera ńlá àfa lónìí tún gbé wọnú ẹ̀sìn yìí àwa nífẹ̀ẹ́ yín adẹ̀ ń bẹ̀ yín adẹ̀ ń bẹ ọlọ́run ọba kó jọ ọ́ kọ́lọ́run ọba kó jẹ́ kẹ́ ẹ lè gbọ́ kẹ́ ẹ lè gbà kẹ́ ẹ dẹ̀ tún lè túbá kúrò nídìí àwọn nǹkan yìí àwọn tí ẹ bá ti ń ṣe ẹ̀sìn lẹ́yìn anabi sọ̀rọ̀ sọ́lá àtàwọn sọ̀hábà kò lè dè ní kó wá dẹ̀sìn mọ́ lam yẹkùn yẹ́wò mọ́ èdè dìínà fàlà yẹkùn yẹ́wò mọ́ dìínà wọ́n ti kì í ṣẹ̀sìn nígbà táwọn ẹni eré tàná tí wọ́n lọ a ò lè wá mú nǹkan yẹn ká wá sọ di ẹ̀sìn lónìí ẹ̀yin tí wọ́n ń pè náà tẹ̀ ń dáhùn àwọn bàbá ńlẹ̀ yorùbá ní agbépo lájà ò kì í ṣọlẹ̀ bí kì í ṣe ẹni tó gbà lọ́wọ́ ẹ̀ tẹnìkan bá gbé ìjókòó àdádálẹ̀ kan kalẹ̀ wọn parọ́ tàn yẹn ni ẹ wọṣọ kan ẹ òṣì bá kan ẹ wáńjọ kan tẹ̀yìn ò bá dá wọn lóhùn ẹ wọn pa wọn náà ní wọn ní pè mí ìjọ mi ṣùgbọ́n tó bá ti pè yín ẹ̀yin náà ẹ láìkì èrò ẹ̀dẹ̀ láìkì eré ẹ̀dẹ̀ láìkì ijó ẹ̀yin náà sáré rọ́ gìrìgì lọ́bẹ̀ àwọn wa mọ̀ ọmọ sẹ́yìn di business center táwọn fẹ̀yìn pawó ẹ̀ tó bá fi ṣàlàgà àbọ̀ invite yín síbẹ̀ ẹ̀yẹ lọ́bẹ̀ mọ́ làlátù kọ́dìrì bá a ṣe máa ń wá láti ṣe kòńgẹ́ òun náà ní ká ṣe lóru nínú masjid eléyìí náà wá dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ lónìí nígbà tá à ń sọ̀rọ̀ nípa al-i'tikaf àwọn kan wá tún nǹkan kan kalẹ̀ wọ́n pè ní badilu lil-i'tikaf aw qarinu lil-i'tikaf wa naqulu hadhihi laysa min ad-din fi shay' wọ́n gbé nǹkan kan kalẹ̀ lónìí wọ́n nílé yẹn náà tí Ramadan bá sí ńlẹ̀ tá a dẹ̀ fẹ́ wọlé àdúrà a wọlé ká fira sínú ilé ká dẹ̀ bí Ọlọ́run fúnjọ́ méje fúnjọ́ báyìí fóṣù báyìí wọ́n máa ń pèlè yẹn lóríṣiríṣi orúkọ ó wá yàtọ̀ sí ìtọ́lọ́ wọn bá pè ní alukur'an ẹgbọ́n gbà tó ló ń fẹ́ sọ̀rọ̀ i'tikaf ó ní wa antum aakifuna fil masajid kódà ìrégbè wà lórí ọ̀rọ̀ i'tikaf gan nínú àwọn masalasi míì tó yàtọ̀ sí masalasi mẹ́ta ṣùgbọ́n yẹn ti ẹni jumhur the majority of the scholar yìí ti ẹni wọ́n kò lórí ẹ̀ náà ni pé pẹ̀lú ọ̀rọ̀ Aisha ìyàwó Aisha radiyallahu ìtẹnukò lórí ẹ̀ náà ni pé a lè ṣe láwọn mọ̀sájìdù míì tó bá ti ń kírun juma àti irun jama kódà ní tó bá jẹ́ obìnrin ló fẹ́ ṣe àwọn bá máa kí juma nínú masjid yẹn àwọn bá máa kí jama ń bẹ̀ kó ṣáà ti jẹ́ masjid torí pé ní mọ́sálásí lọ́wọ́ bá mẹ́ńṣàn ṣùgbọ́n àwa tó kù kó jẹ́ masjid tí wọ́n ti ń kí juma tí wọ́n dẹ̀ ti ń kí jama torí pé ọlọ́run bá dìde sọ pé wa antum aakifuna fil masajidi kí ni hekima tó wà ń bi ká ṣe nínú masjid lára hekima yẹn ni pé ọ̀ràn yẹn nínú jama ọ̀ràn ọyàn kọ́ ni ṣíṣe antikaf àwa gbọ́dọ̀ wá jẹ́ kí n tó jẹ́ nọ́fìlà kó wá tẹ̀rí ọ̀ràn ọyàn bá rárá ọ̀ràn ọyàn ló gbọ́dọ̀ tẹ̀rí nọ́fìlà bá tó bá ti fẹ́ ṣàkóbá fún ọ̀ràn ọyàn torí ẹ̀ antikaf ṣíṣe bó ṣe jẹ́ n tó dáa tó tó pàtàkì tó nínú ẹ̀sìn kì í ṣe dandan kò ní kìmí tó rùn ìrun jọ̀mọ́ ní kíkí ó ní kìmí jùlọ tẹ́yìn wá wà ń lé ní kílẹ̀ ń ṣe kẹ́ ní kọ́lùwà ni tẹ́ẹ̀ wá ní kírun jọ̀mọ́ wàláhi ó ti takò ntọ́lọ́n fẹ́ náà níbi sáyé òdodo ọ̀rọ̀ lélẹ́yìn o and it is a bitter truth àdẹ́gbọ́dọ̀ má sọ fún yín ntíyẹn bá ti ń ṣe tó bá ti takò ntọ́lọ́n níbi mú wá sallallahu alayhi wa sallam àfi ká ṣọ́ra fún nǹkan yẹn àmọ́ àmọ́ pass message yìí láti fi correct our mistakes ẹ̀ eh, ètò ti gbilẹ̀ tó wà láwùjọ wa nínú ẹ̀sìn wa táwọn àyà wa kan ń ṣe ṣùgbọ́n táwọn èèyàn rò pé kíní yẹn nọ́mà bẹ́ẹ̀ tí ò dẹ̀ nọ́mà eléyìí náà ti fọ́ọ̀lù sí ọ̀ǹda ìṣeun tó takò ń tọ́lọ́ fi rán ànábì sọ̀lọ̀ sọ̀lọ̀ sáyé láti kóra ró sínú yàrá sínú ilé ibì kan kéèyàn wá lóun wọlé kọ́lùwà bí nǹkan kan kó má wá lọ kírun jọmọ kó má lọ kírun jọmọ kó má láǹfààní àti rí àwọn èèyàn bá sọ̀rọ̀ bá ṣe kó wá má wá dájọ́ síjọ́ tó ń fẹ́ jáde. intikaf èyí tó wà ní Ramadan kì í ṣe wájib bá ṣe sọ lẹ́ẹ̀kan ṣùgbọ́n intikaf kan wà tó máa ń jẹ́ wájib intikaf tó máa jẹ́ wájib ni eléyìí tí yàn bá ṣe àdéhùn wípé mò ń bẹ ọlọ́run àbáyá kí irú àwọn búrọ́dà wa nísìnyí Abdulwasi àpótí ọ̀rọ̀ kí wọ́n ní táwọn bá àwọn bẹ ọlọ́run káwọn fẹ́ ra fẹ́ǹsà lọ́dún yìí tọ́lọ́n bá fi lè ṣe é kọ́dún yìí tó délẹ̀ àwọn á dẹ̀ kóra ró sínú ilé ọlọ́run fúnjọ́ mẹ́ta tọ́lọ́n wá ṣe fẹ́ǹsà yẹn lọ́nà àrà lóòótọ́ wọ́n ti jẹ ọlọ́run ní gbèsè àti kóra ró sínú ilé ọlọ́run fúnjọ́ mẹ́ta àìntìkàfù tó jẹ́ wájìbì lélẹ́yìn ṣùgbọ́n àti kàfúrú eléyìí ní ìsìn tí kì í ṣe wájib ìyẹn ti ní Ramadan tó yẹ pé fẹ́ni tó bá wù ni ìyẹn kò ṣẹ̀ṣẹ̀ lórí ẹ̀ kò dẹ̀ sí gbèsè níbẹ̀ fẹ́ni tí ò bá lè ṣe é bákan náà nínú àwọn tuntun pàtàkì eléyìí tí a rí pé ó ṣe dandan láti mẹ́nuba bí Ramadan ṣe ti ń lọ díẹ̀díẹ̀ yìí ó dunni lọ́pọ̀lọpọ̀ ó fọwọ́ bani lẹ́mìí lára ń tàn rí nínú báwọn ọmọ ya wa ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe ń kí tàràwíhì tàràwì ẹ̀ ní máa dùn ṣàngbá à Ramadan máa ti ń lọ ẹ̀ ṣe kọ̀rẹ́ẹ̀tì pẹ̀lú wọn bá tó kú yìí náà kẹ́ ẹ fi ṣàtúnṣe lórí àwọn tàràwì máa dùn ṣàngbá láàrin ìṣẹ́jú díẹ̀ ẹ̀ ti parí tàràwì kódà lè tó tún máa ń dunni ni pé àwọn èèyàn pẹ̀lú kíkí tàràwì lásìkò yìí á torí Ramadan tó wà ń ta á wá sún sọ̀látùl àṣà á wá sún sí bóyá bíi quarter to eight àbí ten minutes to eight ilé yẹn náà ò dáa sọ̀látùl Maghrib ààyè tó wà láàárín sọlátùlù magrib sí sọlátùlù àṣàì ó máa ń lé díẹ̀ ní wákàtí kan àsìkò tàdé ń ṣínú ní ìsinyìí ó ń bọ́ sí aago méje ó kọjá ìṣẹ́jú kan àbí ká ló kọjá ìṣẹ́jú méjì ìgbà mi ó kù ìṣẹ́jú kan tábà wá fẹ́ kí sọlátùlù àṣàì sọlátùlù àṣàì wá gbọ́dọ̀ máa kọjá aago mẹ́jọ ó kọjá bí ìṣẹ́jú márùn-ún mẹ́wàá torí pé gbogbo àwọn olùmọ̀ tí wọ́n ṣe wàhálà ṣe gbìyànjú lórí àsìkò wo ló yẹ ká fi kí sọlátùlẹ̀ àṣà distance tó wà láàárín sọlátùlẹ̀ àṣà sí sọlátùlẹ̀ magrib wọ́n jẹ́ ká mọ̀ pé ká máa fi gbèdéke wákàtí kan àti bí ìṣẹ́jú mẹ́wàá kalẹ̀ sẹ́yìn tẹ̀yìn wá ń kí sọlátùlẹ̀ àṣà ní tó eight wàláhi pẹ̀lú ìgbìyànjú yìí àtàlàyé yìí tànàbí náà eléyìí ẹni tán bàbá ń pè ní tọmọdé tó ko ẹ kí tọmọdé tó ko yìí tó wọlé tán pátápátá eléyìí á lé ní wákàtí kan ẹ̀yin tẹ̀yìn wa máa ń kí sọlátùl àṣàì tí aago mẹ́jọ ò tí ì lù à ń rọ̀ yín torí tọlọ́run ẹ tí ń jẹ látàsìkò yìí lọ awakọ́lá anábì tọ́lọ́run rán sí lóòótọ́ ṣé òun anábì wa ni ṣé rárá awakọ́ àti ètò bí agbọ̀dọ̀ pẹ̀rẹ̀ wa bẹ́ẹ̀ kọ́dà ṣùgbọ́n àwọn jíṣẹ́ ọlọ́run àti ṣẹ́ ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tí ń ṣe ṣéèkù wa tí ń ṣe ànábì wa tí ń ṣe oníwàásí àgbáyé ànábì sallallahu alaihi wasallam iṣẹ́ rẹ̀ là ń jẹ́ fún yín àti iṣẹ́ tọ́lọ́run bá fi ràn. ẹ má kẹrin ṣáàyè mọ́ ní tó eight ẹ̀yin jọ mọ́ ṣẹ́rí tí mọ́mù tí ọlọ́run níṣẹ́ mọ́mù tí rárá gidi táwọn bá yarí pé tó eight ni wọ́n ṣá máa kì ẹ̀yin ẹ̀kan tiẹ̀ má tò lẹ́yìn wọn ẹ rí pé wọn lè dá nìkan ṣe àwọn Eh, igi kan kéde ń dá gbófin tẹ́yìn bá ti sọ pé ìmọ̀ wọn ní ìrún tá à ń kí ní tó ètì yóò dá anásìkò rẹ̀ ò tí ì tó eh, ẹni ẹ̀ browse ẹ̀ ká ayé ti lu jẹ́ra ó ṣe jẹ́ pé tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn ẹ̀ kì í ṣe gbìyànjú àti wámọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n tó bá débi ọ̀rọ̀ táyé tẹ̀yìn agí lórí pé ìlú náà ta Rolls Royce ìlú náà ẹ wá sáré tẹ̀sán gbogbo ẹ máa lọ wá price ẹ káàkiri ẹ lé tẹ̀sán títí kínní kan ẹ sáré fẹ́lẹ́ yẹn clear argument yẹn ṣùgbọ́n tó bá ti débi ọ̀rọ̀ ẹ̀sìn tába ti ń jù sí báyìí ẹ wá máa wá fi àtakò láì ṣèwádìí ẹ máa wá fi ránṣẹ́ sí wa padà kò yẹ kó rí bẹ́ẹ̀ tí iná ń dùn tí iná làwa náà ń ṣe ìkan náà náà la fẹ́ ká jẹ́ n tó dẹ̀ máa sọ wá di ìkan ọ̀nà ní alukur'an lọ́lọ́run fi sọ fún wa ní alukur'an pé wa atasimu bihablillahi jami'a wala tafarraqu ẹ dìrọ̀ mọ́ okùn ọlọ́run ọba tí ń ṣe alukur'an ilé tó yìí ẹ má pinna yẹlẹyẹlẹ àìní pinna wáyé lẹ́yìn lẹ́ni kí a mọ àsìkò oorun ilé tó yẹ ká máa kírun ká dẹ̀ kí lásìkò yẹn ẹ bẹ̀rẹ̀ sọlátù làǹṣà ní aago mẹ́jọ kọjá bí ìṣẹ́jú mẹ́wàá ẹ farabalẹ̀ kí ẹ kí sọlátù ẹ kí àwọn tarawih yín lásìkò rẹ̀ lẹ́yìn tẹ́ bá kí sọlátù làǹṣà yìí tán sọlátù tarawih kì í ṣe irun bákàrà kìtà àfi káṣá kí pé ó ti rẹ́ra ẹ má yẹ ká sinmi ó yá ó yá rárá eléyìí náà máa ń sábà wáyé kada ma rire na na masajidi zai kuma zai masalasi suna na ama kan ma mu lójú ni barabara ìmọ̀ wọ́n yẹ ẹja sáré ètò ìlera wọn ní ìgbà tí ẹ pé ọlọ́run bá béèrè ẹja sáré kó fún rárá kéde kó ń béèrè pé sáré kó ẹ ṣàkólé lọ́wọ́ ṣé ti pé ó ti pé ẹ̀ gbàgbà nǹkan ìgbàkan máa lọ rárá kò ń ṣe kó béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ wa àwa la ní àfi ká ṣe pé nọ́mà ká dẹ̀ ṣe bó ṣe fẹ́ ká ṣe tó ń ti pé jẹ́ pé àwa lánìjọ́ sí yẹn tá a bá ṣe dáadáa ọlọ́run ní wa fi sàkáǹtì wa bó ṣe rí lélẹ́yìn àwa la ní lóòótọ́ ṣùgbọ́n tá a bá fílẹ̀ dáadáa ẹ mọ̀ pé èèyàn nìyẹn lówó tó fẹ́ deposit sàkáǹtì ẹ̀ tí ò bá fílẹ̀ tó yẹ kó fílẹ̀ dáadáa tó kọ round number sínú ẹ̀ owó yẹn ò ní wà káǹtì ẹ̀ á pọn áǹgì síbi kan ni àbí kó lọ wà káǹtì ọlọ́run dẹ̀ ń ṣalábòsí kó yà ní wọlé rárá ni so eléyìí náà ni ẹ máa rush kíta rọwẹ́ ẹ máa farabalẹ̀ kí ẹ bá ti kí bí abí méjì abí mẹ́rin ẹ relax díẹ̀ ẹ tún kí míì ẹ tún relax rúkú yín sùjúdù yín ìmáàmù náà tó ń ka alukur'an kó má máa sáré ká bòròbòròbòròbòrò irun èyí téèyàn kí tí yẹ pé gbogbo tí yẹn jalè ti fẹ́ sápáyàn lórí bẹ́ẹ̀ náà ni a ò dunni lọ́pọ̀lọpọ̀ àmọ́ gbẹ̀nìkà ti ṣàlàyé báwo la ṣe fẹ́ ṣe é ju opportunity lè ta ní iná lọ àwọn ntẹ̀ ń ń jẹ àsìkò tà ń jẹ sàhóore wa dì lónìí àti ẹ̀rí kọ́ àwọn mọ̀sájì dùkan ẹ̀mẹ́ta náà wọ́n máa ń pèrún a béèrè lọ́wọ́ àwọn èèyàn pé nbọ nẹ̀rí kápẹ́rún sóbìhì lẹ́ẹ̀mẹ́ta nbọ ló wà ká nítorí rọmọdọ́nù wà ń ta ni kò sí ẹ̀rí ẹ̀ tẹ́fẹ́ ti pè kọ́ bẹ́ẹ̀ bí aago mẹ́rin kọjá àbágo mẹ́rin lọ́lù díẹ̀ láti pé káwọn yẹn fi lè tají láti tètè bẹ̀rẹ̀ sí múra dáná jẹ sahur tó bá dẹ̀ ti di aago márùn kọjá bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ pé ẹlẹ́ẹ̀kejì láti jẹ́ káwọn yẹn mọ̀ pé sahur jíjẹ ti end ètò fi ń dájú lásìkò ìbílẹ̀ ṣe ń tètè mọ́ báyìí ẹ̀yin náà ẹ bọ́ síta ẹ wo wẹ́dà yẹn ìgbà tí anas bin malik radiyallahu ta'ala anhu tó ní àsìkò tó wà láàrin ìgbà tí anabi sallallahu alaihi wasallam bá fi jẹ sàhórì tán sígbà tánabi máa fi kí sọláàtù subhi ó ní àsìkò èyí tó lè fi ka qadru qira'ati khamsina aya min al-Qur'an al-Karim àsìkò tánabi téèyàn lè fi ka aya fifty nínú al òun ni téèyàn bá dẹ̀ wá wo àsìkò tá à ń sọ yìí téèyàn bá jẹ sàhórì tán àfi kásìkò ṣiṣẹ́ kúnlẹ̀ díẹ̀ fún yín bí i abi twenty minutes kó tó dìgbà tá a fi wá kí sọ́látù subhi tẹ́ ẹ̀ bá wá àsìkò yẹn dẹ̀rí láti rí fílẹ̀ sọ́látù subhi ní ìsìn àsìkò tó dáa jù kéèyàn bẹ̀rẹ̀ sí kí òun náà ní bí aago mẹ́fà kò gún ìṣẹ́jú tábà wá fẹ́ fàsìkò yìí lẹ̀ kéèyàn ti dá jíjẹ sàhórì yẹn dúró sí aago márùn-ún ó bí ìṣẹ́jú márùn-ún eléyìí tó fi ń dáa jù láti pa òfin ọlọ́run ọba mọ́ subhanahu wa ta'ala àwọn ọ̀rọ̀ wa ń bẹ̀ wá islam kì í ṣe téèyàn máa ń fi agídí ọkàn ṣe èèyàn máa ń yàn dára rẹ̀ ọlọ́run ọba ní fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt wa yusallimu taslima ọlọ́run ní mo fi títóbi ọlọ́run ọba tó dáre muhammadu búra o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń parọ́ pé àwọn gbọ́lọ́ngbọ́ yìí irọ́ ni wọ́n ń pa àwọn gbọ́lọ́ngbọ́ kí wọ́n tó mọ̀ pé ni wọ́n gbọ́lọ́ngbọ́ hatta yuhakimuka fima shajara bainahum ó dìgbà tó bá tó jẹ́ pé tó bá ń ṣẹlẹ̀ láàrin wọn nínú ọ̀rọ̀ ẹ̀sìn láwùjọ wọn ìgbà wọn ni ká ṣínu ìgbà wọn ni ká gbààwẹ̀ ìgbà wọn ni ká kí ni ká fi ṣínu dàmínú náà anábì máa fi ṣínu àwọn míì yarí lónìí wọn ni rárá èso ni ẹ ní èso ni anábì ọlọ́run ní ìrẹ̀ anábì sọlẹ́nàṣẹ́ ó dìgbà tí argument tó bá ń wáyé láàrin àwọn mùsùlùmí tó bá tó gbà pé ntánàbí bá ti sọ òun ẹjẹ́ àjọ torí tọ́lọ́hún ẹjẹ́ àárín bánabi ṣe là á kalẹ̀ àtúnrọ̀ wa lẹ́ẹ̀kan sí ìlànà tó kọ́dìrì tí ẹ̀ ń ṣe káàkiri yìí àti tọ̀sán tẹ̀ ń ṣe tẹ̀sán de ìlànà tó kọ́dìrì tó di nàhárì kọ́dìrì àti tẹ̀ ń ṣe lóru tẹ̀ ń ta tẹ́ǹtì tẹ̀ ń gbaṣẹ́ àtẹ̀ ń gbogbo eléyìí náà nìsín àrọ̀wá ká jìnà sí i ká jẹ́ kí bídí àparẹ́ báwọn bàbá wa ṣe sọ pé ọlọ́mọba paná adébọ̀rẹ́ rẹ bídí àṣetọ́ni nílẹ̀ kí o dẹ̀ bá gbé súnà anábì sallallahu sallam àbí ọlọ́run fún wa àti ìyá wa àti gbogbo àwọn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin pé Ramadan tọdún yìí tí a ń balẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí kọ̀nà kójọ kó gba ní ìbádà fún wa bákan náà ń bẹ Ọlọ́run fún orílẹ̀-èdè wa kọ̀nà kójọ kó fi wálé àbalẹ̀ lórílẹ̀-èdè náà ìṣípò padà àwọn ìjọba kan gbíjọba kan fún àwọn ìjọba míì ìtí ó tún ń bọ̀ yìí Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kó di wàhálà má jẹ́ kó da wàhálà mú àwọn tí wọ́n ń lọ gbogbo eléyìí tí wọ́n ṣe Ọlọ́run nìkan òun náà ló ní ẹ̀san lórí tí kò wá wọn ṣe nígbà tí wọ́n wà ń bẹ̀ Eh, kó bá a san wọn ní ẹ̀san àmì ọlọ́run fáwọn tí wọ́n ń bọ̀ náà ẹ má ṣépè fáwọn tí wọ́n ń bọ̀ o má ní kórè rẹ nìkan lẹ́mìí kó wá bẹ̀rẹ̀ sí gbé olórí ṣépè ànábì kọ́ o àwọn tí wọ́n ń bọ̀ náà ọlọ́run jọ bá wa kọ́ wọn mọ̀ ọ́ ṣe bá wa jẹ́ kí wọ́n rí dáadáa gbé ṣe tá a bá ń ṣàdúrà fún wọn báyìí lọ́lọ́run fi máa jẹ wọ́n pàtì rí dáadáa ṣe fún wa tá a bá ń gbé wọn ṣépè kò lè pè wá torí ẹ̀ àmì ọlọ́run bá kó jọ kọ̀ọ̀kan má ṣàbà wa wọn mọ̀ ọ́ ṣe kọ̀ọ̀kan jọ kó bá wa wọn mọ̀ ọ́ ṣe kó bá darí wọn láti ṣe gbogbo ohun tá a lẹ́tọ̀ọ́ sí nílùú kó dẹ̀ fi wá láyà balẹ̀ a tún rọ̀ yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yàn afa gbẹ ìmáàmù ìmáàmù ẹ má ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ẹ̀ǹtìkàfù ní mọ́ṣáláṣí yín ẹ̀yin tẹ́ fẹ́ tí ẹ̀ ń ṣe àwọn ìnáwó kan bíi míì ẹ̀ fẹ́ ṣe fìtọ́rù fáwọn èèyàn ẹ jọ̀ọ́ torí tọlọ́run kò sí nínú ẹ̀sìn wa ká máa dárun máa wọ̀nyàn lójú ládùúgbò ká máa dà wọ́n láàmú tẹ́ bá ti fẹ́ kírun lóru ẹ̀yin tí ẹ fẹ́ suspend tarawih yín sí òru torí ẹ̀ǹtìkàfù ẹ disconnect yẹn àwọn máìkì tó wà ń ta yẹn ẹ disconnect yẹ ẹ lo tinú ilé nìkan táwọn tí wọ́n lè máa gbọ́ ohun tẹ́jọ wà nínú ẹ̀ǹtìkàf máa fi máa gbọ́ kì í ṣe pé torí pé ẹ̀yin ṣe ẹ̀ǹtìkàf bàdá Sunday bàdá Paul tó wà ládùúgbò wa gbọ́dọ̀ sùn mọ́ rárá o ìyẹn ò sí nínú ẹ̀sìn wa o kò dáa ìfariwo dí àwọn èèyàn lọ́wọ́ ládùúgbò lóru kò dáa kódà ṣíṣe lọ́sàn-án ká máa mọ́ ọmọ pariwo láwọn èèyàn lórí kì í ṣe ohun tó dáa sọlá tara báyìí Eh, ẹ̀yin tẹ́ wá ti ní ìpalẹ̀mọ́ tẹ́yìn tí wọ́n ń lùlù tẹ́yìn ṣe gbogbo ìlú fúnra rẹ̀ tẹ́lẹ̀ náà ti sọ fún aláìmọ ìgbà pé kò sí nínú ẹ̀sìn à ń bèlè ká tiẹ̀ máa sọ̀rọ̀ débi ọ̀rọ̀ ọ̀fọ̀ àkàlà gbogbo eléyìí ò tiẹ̀ sí nínú ẹ̀sìn wa eh, oníkálukú ló ní ìlànà tiẹ̀ ìlànà tiwa kọ́lé léyìn tànà bí dọ́ndẹ́ sọ bẹ́ẹ̀ fún àwọn sàhábà sallallahu alaihi wasallam waradiallahu anhum ẹja jìnnà sí ntọ́nàmọba òfẹ́ ká dúró lórí ntọ́nàmọba tí wọ́n falẹ̀ wá lọ́wọ́ ọlọ́njọ́ já ṣe rere wà أقول ما تسمعون سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته راني كمان كبو كما با تراواني أغارا ẹ̀ka òwe a lè rí ìpè kan ẹyọ kan ṣoṣoṣo gbà fún ìbéèrè lórí ètò lónìí pàápàá lórí nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ ní fún mẹ́wàá gbẹ̀yìn ti Ramadan tí a wà nínú yìí zero nine zero thirty thousand eight eight five zero nine zero thirty thousand eight eight five tàbí zero zero five eight eight five zero eight eight five zero nine zero thirty thousand eight eight five zero eight zero five eight eight five zero eight eight five ẹyọ kan péré lágbàá lónìí. hello hello hello sàmàlè. wa aleykum salaam wa rahmatulah barakatu. a kí àwọn ustaz wa mọ̀lẹ́nà òun sọ̀rọ̀ láti jẹ àyà káwọn ustaz wa. ìwọ lọ́wọ́ á túbọ̀ bá lọ́rọ̀ ẹni wọn. àmín. ọlọ́run ní ṣeré lọ́dún kan tó kùtà máa ṣe láyé. àmín. ẹ jọ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé wọ́n sọ pé tíyàn bá fẹ́ kí n bóyá iṣẹ́ àyàgbọ́n gbòdì tó kéèyàn pè mí sókè ẹjọ ṣóbìnrin mẹ́tọ̀ láti lè ka tó sókè tẹ́ a bá fẹ́ kírun obìnrin ò lẹ́tọ̀ọ́ láti pèrun kò dẹ̀ lẹ́tọ̀ọ́ pàápàá láti ṣe ìkọ́mà eléyìí ni gbogbo àfẹ́yẹ̀sìn fẹnukò lórí ìrun pípẹ́ àti kọ́mà obìnrin ò ní ìdí ẹ̀ ṣùgbọ́n tóbìnrin bá fẹ́ kírun tá n kakẹ́wẹ̀ sókè òun náà lè rọra ká sókè lódiwọ̀n tó lè fi gbọ́ fúnra ara rẹ̀ sọlátù subaxi sọlátù magrib sọlátù anṣá á ká sókè lódiwọ̀n tó lè fi gbọ́ fúnra ara kì í ṣe tó máa ká sókè gbòòrògbò bá ọkùnrin ṣe ń kà tí gbogbo àwọn tó ń lọ tó ń bọ̀ lè máa wá gbọ́ tóun fúnra rẹ̀ lè fi gbọ́ ni àǹbẹ̀lọ́n kó gbà ní. ọ̀la ẹ jẹ́ ṣé báyìí àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ojú òpó yẹ àdìpọ̀ tí ń ṣẹ́jú gan ẹ jẹ́ ká pe imam fúnra wọn sórí nọ́mbà zero eight zero three five seven five one four double six zero eight zero thirty five seventy five fourteen double six ẹ imam fúnra wọn wá gbé wọn á sì sọ púpọ̀ ọkọ̀ lórí àwọn ìbéèrè tá a bá béèrè fún ihun imam ziak abọlọrẹ muhammadu awa tó jẹ́ imam datul aki ní central mosque ní lẹ́mẹ̀ lábẹ́kúta títí ìjọ́ mẹ́jọ ọ̀tá tó láǹfààní àti pàdé